ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà wọn ní bó ṣe wọn ní nǹkan ló ṣe máa ń ṣe èmi náà kọ́ ọlọ́run ọba mi òkè òun náà ló ń jẹ́ kó ṣe máa ṣe é ṣe fún gbogbo wa lórúkọ jésù kristi mi mà ní jọra mi lójú níwájú ọlọ́run níwájú ènìyàn níwájú àwọn ìránṣẹ́ ọlọ́run àti níwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mi ò ní jọra mi lójú tẹ́ bá ti ń gbàdúrà fún mi ẹ máa ní olúwa ẹ Fowóṣadé tó máa ń ṣògo gbàlà olúwa má jẹ́ kó jọra ẹ̀ lójú má jẹ́ kó rí tán tẹ́ bá ṣe ń gbà fún mi báyìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé a máa mọ̀ mi lórúkọ Jésù Kristi lẹ́ẹ̀kan sí mi ní jọra mi lójú níwájú yìí tó bàbá ní olúwa kó tó di pé ni ọlọ́run fún wa láti fi borí ẹ̀mí ẹ̀rù ohun àkọ́kọ́ ni ọ̀rọ̀ ọlọ́run. ọ̀rọ̀ ọlọ́run. Hmm. nítorí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí ni ẹ̀rù ẹ̀mí ni ẹ̀mí dẹ̀bi máa ń gbé ẹ̀mí mì hmm. so ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí ni ìyè wà nínú ọ̀rọ̀ ọlọ́run nígbà tí ọ̀rọ̀ ọlọ́run bá jáde á gbé ẹ̀mí ẹ̀rù mì hmm. ohun àkọ́kọ́ tá a lè fi borí ẹ̀rù nìyẹn ọ̀rọ̀ ọlọ́run. ọ̀rọ̀ ọlọ́run ni ohun àkọ́kọ́ tá a lè fi borí ẹ̀mí ẹ̀rù. ọ̀rọ̀ ọlọ́run ni nípa ọ̀rọ̀ la dá ohun gbogbo nígbà tí kò sí ọ̀rọ̀ ni kò sí ohunkóhun tí a dá agbára ń bẹ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ la sọ ségun gbígbẹ tó di àlàyé àṣẹ bẹ nínú ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ la fi ń borí ẹ̀mí ẹ̀rù ọ̀rọ̀ tí ń ṣe ọ̀rọ̀ ìyè tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run torí ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí ni ẹni bá ti kún fún ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí ẹ̀rù ò lè borí ẹ̀ ohun kejì ni ẹ̀mí mímọ́ Ọlọ́run nípa agbára àdúrà nípa agbára àdúrà bẹ́ẹ̀ ni ẹni bá kún fún ẹ̀mí mímọ́ tí ó dẹ̀ ń gbàdúrà ẹ̀rù ò lè borí ẹ̀ hmm. nítorí ẹ̀mí ẹ̀rù ó máa ń sá fún ẹ̀mí mímọ́. ẹ̀mí ẹ̀rù máa ń sá fún ẹ̀mí mímọ́. bẹ́ẹ̀ni ibi tí ẹ̀mí mímọ́ bá wà ẹ̀mí ẹ̀rù kì í dúró bẹ́ẹ̀ wọ́n ní àyà yóò pa àwọn àlejò pẹ̀lú hmm. ìbẹ̀rù bojo ni wọ́n fi sá jáde nínú kọ̀lọ̀fín wọn bẹ́ẹ̀ni yẹnu pé ẹ̀mí mímọ́ lórí nígbà tí àwọn ọmọ ṣe stefani tí wọ́n lọ bá ẹni tó yẹ wèrè yẹn tí wọ́n ní lórúkọ paul lórúkọ jésù kristi tí paul ń kéde ìwọ ẹ̀mí ìyọyà jáde wọ́n ní à jésù àmọ̀ paul àmọ̀ ta ni ẹ̀yin yẹn ni wípé kò sí ẹ̀mí mímọ́ nínú wọn hmm. so nípa agbára ẹ̀mí mímọ́ àti àdúà ènìyàn borí ẹ̀mí ẹ̀rù. ẹ̀mí ẹ̀rù nípa agbára ẹ̀mí mímọ́ àti àdúrà èèyàn máa ń borí ẹ̀rù. èèyàn borí ẹ̀rù Hmm. because ẹni bá gbàdúrà dáadáa ẹ̀mí mọ́ máa kún ayé ẹ̀ hmm. ẹ̀mí ẹ̀rù àfáyé ẹ̀ lẹ̀ hmm. yẹn ni wípé o gbọ́dọ̀ o gbọ́dọ̀ tiraka láti make sure pé gbogbo ìgbà ló ń bá ọlọ́run ẹlẹ́dàá ẹ sọ̀rọ̀ nípa májẹ̀mú ọ̀rọ̀ yìí àti ẹ̀mí mímọ́ àti ẹ̀mí mímọ́ àdúrà mi fún ọ ní wípé lórúkọ Jésù lórúkọ Olúwa ẹ̀mí ẹ̀rù kò ní borí ẹ. àmì Jésù ẹ̀mí ẹ̀rù kò ní borí ìdílé rẹ. àmín jésù kò ní borí ọkọ àmín jésù kò ní borí aya àmín kò ní borí àwọn ọmọ rẹ àmín. ẹ gbọ́n tí bẹ́ẹ̀ ni sọ ni ó ní ènìyàn ibi a máa sáré nígbà tí ẹnikẹ́ni ò lé. ènìyàn ibi a máa sáré nígbà tí ẹnikẹ́ni ò lé. <laughs> the wicked runneth when no man pursueth. Hmm. Proverbs twenty-eight verse one only but the righteous they are as bold as la, as what as lion. Hmm. àwọn olódodo wọn gbóyà gẹ́gẹ́ bí kìnìún. bí kìnìún ìwọ náà ní gbóyà bí kìnìún. ẹ eh, ohun tó eh. dẹ̀ máa fa ìgbóyà yẹn ni wípé o gbọ́dọ̀ máa gbégbé ayé mímọ́. Hmm. láì ní ẹ̀ṣẹ̀ láì ní àbàwọ́n. bẹ́ẹ̀ ìgbé ayé mímọ́ hmm. holiness ìgbé ayé mímọ́ a ẹ̀mí ẹ̀rù máa sáwọ́ gbó lọ Che, ẹ̀mí ẹ̀rù bá rẹ́ni tó ń gbégbé ayé mímọ́ wọ́n máa sádànù ni nítorí náà ló ṣe gbọ́dọ̀ máa kọ̀ntínú nú ẹ̀ṣẹ̀ ó wọ̀ mí báyẹn hmm. ó ti fàyè fún Jésù. Hmm bí ọwọ́ ọ̀tún ẹ̀ lé àyà rẹ kó sùn hmm. pẹ̀lú mi pé jésù ọmọ ọlọ́run jésù ọmọ ọlọ́run ṣàánú fún mi ṣàánú fún mi mi ò fẹ́ kú sínú ẹ̀ṣẹ̀ mi ò fẹ́ kú sínú ẹ̀ṣẹ̀ mo mọ̀ wípé o fẹ́ràn mi mo mọ̀ wípé o fẹ́ràn mi ṣùgbọ́n o kórìíra ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n o kórìíra ẹ̀ṣẹ̀ olúwa olúwa fàánú yọ ẹ̀mí ẹ̀ṣẹ̀ fàánú yọ ẹ̀mí ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé mi kúrò nínú mi gbá ọkàn mi là gbá mi là wá mi wí bá ba lè mi jọba jésù kristi olúwa àmín. gbogbo ọkàn tó gbàdúrà lórúkọ jésù. mo sọ ẹ mọ di àgbélébù. lórúkọ jésù. ò ní jábọ́. àmín jésù kristi. ò ní padà sínú ẹ̀ṣẹ̀. àmín lórúkọ jésù kristi. ẹ̀ṣẹ̀ ò ní borí ẹ. àmín jésù. ó máa sin ọlọ́run. àmín jésù. ó máa fi dọ́gba ọ̀run ṣe lè yẹ. jésù kristi. bẹ́ẹ̀ ló máa rí o. àmín jésù kristi. kò lè yí padà. àmín jésù. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ thirty of June oṣù tá a wà yìí twenty nineteen hmm. eleven pm aago mọ́kànlá alẹ́ to three am títí di aago mẹ́ta òru. bẹ́ẹ̀ni gbogbo ibikíbi tó bá ti bọ̀ tó bá ti dé bága hmm. sọ fún wọn pé ó lọ sí ìlú àkútè ní heritage estate ìlú ní heritage estate tó bá ti dé pen cinema sọ fún wọn pé ó lọ sí àkútè ní deoland estate orúkọ ìjọ yẹn ni day spring heritage christian church of god mobile ro kò máa kọ́ báyìí twenty seven stroke twenty nine fọlọ́runṣọ́ ìbíkúnlé street heritage estate ní ìlú àkúté day spring heritage christian church of god twenty seven stroke twenty nine fọlọ́runṣọ́ ìbíkúnlé street heritage estate ní ìlú àkúté twenty eight twenty nine thirty eleven pm to three am ó wá ó wá bọ̀ lọ́nà ó nílò direction ó fẹ́ pe wòlíì fúnra ẹ̀ àbí àwa ṣetán one thousand people péré ni mo fẹ́ gbàdúrà fún un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 ẹ má gbàgbé bàbá wa ti sọ ìtọ́jú ẹ má bẹ̀rù mọ́ bóyá o tiẹ̀ jẹ nìkan lówó wá pé àpẹ́yà kò lọ parẹ́ kò lọ gbé nǹkan jẹ ló máa gbèsè tó jẹ yẹn mo fẹ́ kó mọ̀ kọ́ lọ́hún máa san o tó kódà tẹ́ni ẹ bá mú ẹ lọ ilé ọlọ́pàá nǹkan tó máa san náà ni pé kó o kọjá tó o máa san lẹ̀ iye tágbẹ́ ẹ bá ká nírú àrùn tó mọ̀ pàgbára ẹ ká tó lè máa san àti wípé kí ló fẹ́ le kokokoko ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó má gbẹ̀mí ẹ̀rù láyè má gbẹ̀mí kẹ́mi láyè tó wọn máa sọ fẹ́ pé kó lọ parẹ́ tó wàá máa sọ fún ẹ pé ẹ kókó pé ẹ kó lọ hùwà kan tí ò tọ́ nítorí nǹkan yẹn ẹ̀mí ẹ̀rù ló máa ń ṣe lé ẹ̀mí ẹ̀rù ẹ̀mí èṣù kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o ipò tó wà lẹ́nìí tó o bá ti lè gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run lágbára tó bẹ́ẹ̀ gẹ́ láti ṣí ipò yẹn padà tó yẹ pé àwọn èèyàn àwọn ọmọ àwẹ̀ pé àṣé nítòótọ́ òkúta tó kọ́ sílẹ̀ òun ló padà di pàtàkì igun hmm. ilé má bẹ̀rù tó mo fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ ètò Ògo Ìgbàlà káàkiri àgbáyé ní gbogbo ibi tẹ́ ti lóore ọ̀fẹ́ àti máa wá láti máa gbọ́ wa mo tún fi àkókò ìdúpẹ́ fún gbogbo àwọn tó yẹ pé ní àná nígbà tí ọkọ mi tó dànù àwọn ní àwọn ọmọbìnrin tó máa ń ṣe gbogbo àlàyé tí wọ́n sáré tó súnmọ́ mi bó tiẹ̀ jẹ́ pé àmì kankan mú lọlé àmọ́ mo tiẹ̀ dúpẹ́ pé mo wà láyé mo wà láàyè mi ò farapa kí wàá ní mi ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá kí ni mi ò ní dúpẹ́ lọ́wọ́ yín fún àti gbogbo àwọn tó ń dá mi mọ̀ tó ṣùgbà mi lánàá mo ní gbogbo yín pátápátá náà lẹ́ṣẹ́ lórúkọ Jésù Kristi ẹ̀yin ni màá máa bá èmi náà lẹ́dẹ̀ máa máa rí tó àdírẹ́sì yẹn lẹ ti gbọ́ àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn gbogbo èèyàn pátápátá ni mo tún fi àkókò ìsọ fún yín pé ẹ gbìyànjú kẹ́ lọ síbẹ̀ kò sí ogun tó le koko láyé yìí tí Ọlọ́run kò lè ṣẹ́ ó ní èmi ni Olúwa ó ní ìjọ ń kọ àwà tó ṣòro fún mi láti ṣe kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run láti ṣe ìgbàgbọ́ yín ni kẹ́ ẹ mú lọ kìkì ìgbàgbọ́ yín nìkan pé ah ibi tí mo lọ ìwọ́n lọ́lọ́run wà níbẹ̀ mo dẹ̀ mọ̀ pé máa bọ́ lọ́run pàdé tẹ́ ẹ bá ti lè mú yẹn dání ǹjẹ́ jẹ́ mọ̀ pé lábẹ́ bó ti wù kó le tó lábẹ́ bó tilẹ̀ wù kí ogun yẹn kó gbó bí orógbó tó ọlọ́run ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ láti bí ogun yẹn lulẹ̀ ó ní ta ni wọ́ọ̀kẹ́ níwájú Serubábẹ́lì ó ní wọn yóò sì di ìtẹ̀mọ́lẹ̀ pátápátá ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ ìwọ náà máa ka bíbélì wọn ti sọ fún alẹ́ àkọ́ pé nípa agbára ọ̀rọ̀ àti àdúrà bíbélì náà dẹ̀ sọ ó ní ẹ máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ tẹ́ bá ti ń gbàdúrà tẹ ẹ̀dẹ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó máa jagba yín tẹ́ ẹ̀ ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run lọ́sàn-án àti ní òru ǹjẹ́ mọ̀ wípé ẹ̀ ní bẹ̀rù mọ́ ǹjẹ́ mọ̀ pé ẹ̀rù yẹn ó máa máa rí yín sá ǹjẹ́ mọ̀ pé gbogbo àwọn àjèjì ẹ̀mí ẹ̀ṣẹ̀ ó máa máa sá fún yín ni ẹ kẹ lọ ní ọ̀nà twenty eight twenty nine àti thirty ọgbọ̀njọ́ oṣù ta wà yìí oṣù kẹfà yìí gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà fún gbogbo ẹ̀yin tó ń wù pé ẹ fẹ́ gbúrò Fowóṣadé sí lẹ́yìn ètò yìí ṣe rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán yìí tẹ́ ẹ bá ti pè pé àfowóṣadé la fẹ́ bá sọ̀rọ̀ wọn máa darí yín bẹ̀ ṣe máa bá mi sọ̀rọ̀ lórúkọ jésù kristi àní lọ́sẹ̀ tó ń bọ̀ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá ẹ̀ ní dòkó ní agbẹ́ ọlọ́run èmi náà ò ní dòkú ìjàmbá mọ́tò kò ní jẹ́ pín yín ìjàmbá mọ́tò àtẹ̀mí àtàlejò mi àti gbogbo àwọn olólùfẹ́ pátápátá lórúkọ jésù kristi kò ní jẹ́ pín wa a máa borí ọ̀tá a máa lékè ogun ayé wa ìwọ̀ntá ò ní jẹ lórí yín lórúkọ jésù ẹ̀ ní sọmọnù ẹ̀ ní sọkọnù ẹ̀ ní sọ ayánù gbogbo ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run lò lóòótọ́ káàkiri àgbáyé lórúkọ jésù kristi ẹ̀mí mímọ́ ọlọ́run àlàyé kò ní fi yín sílẹ̀ ẹ máa lọ nínú agbára sínú agbára ẹ máa lọ láti inú ògo dénú ògo lórúkọ jésù òkùn kò ní borí ìjọ yín ìjọba yín ò ní fàya ìjọ yín ò ní túká ẹni fìyàwó ṣeṣẹ́ ìránṣẹ́ ẹni fọmọ ṣeṣẹ́ ìránṣẹ́ mo tún sọ lẹ́ẹ̀kan sí lórúkọ jésù gbogbo ẹ̀yàn ọmọ ìjọ pátápátá ẹ má wò wá màmá yáàdì ẹ má wo bí bàbá yáàdì ṣe ń ṣe sí yín ẹ má gbàgbé ẹlẹ́ran bíi tiyín òun làwọn náà lábẹ́ bó ti wù kó ẹ jẹ́ ká forí ti gbogbo ẹ̀ ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi kóra wa mọ́ra ẹ má torí ìwà ìyá yáàdì pé ẹni fún bàbá yáàdì ní ìdá mẹ́wàá ẹ má torí bí mọ́mí ṣọ́ọ̀ṣì ṣe sí ńlànà kẹ wá sọ wípé ẹni tọ́jú dáàdì ṣọ́ọ̀ṣì mu ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká forí tì àdúrà àwọn lórúkọ Jésù lórí yín ó máa máa yín mo ló dàbọ̀ ó dìgbà kan náà ó dọ̀sẹ̀ tó ń bọ̀ lórúkọ Jésù Kristi ẹ̀yin náà ni màmá bá fowó ṣáláńdé fẹ́ wá lórúkọ tèmi ọmọ ilẹ̀ ó dàbọ̀ ó dọ̀sẹ̀ tó ń bọ̀.